kọ nílé tó rẹ̀ fẹ́ jẹṣẹ́ ẹ̀ta ọmọ ìyá mi ó máa fọkọ lọ sí jẹ́ni. abájú ló mú ìpè níjọ́ mẹ́ta yìí something is not right somewhere. tọ́mọ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣá mo fẹ́ tọ́jú rẹ̀ lájà some money. wow you got some money. Uh-huh. àwọn ẹgbẹ́ tó lówó lọ́wọ́ ẹnu kọ́ ló fi ń ṣe. ṣé ìyẹn jẹ́ nǹkan tuntun ni. àjọ tó bá yún àlè ṣé èmi ni màá dẹrù ẹ̀ síta nílé. ó fi rí bí fifteen lọ́wọ́ wọ nìkan kò tó ẹ o tún rí kò tún lọ́ba wáyé. ẹjọ́ mi kọ́ náà ọlọ́run lé mi náà. ẹ sísá mi married man ẹ ẹ̀yin ò ti ẹ̀fẹ̀ gbé kan tó dáa ṣé fẹ́ máa gbé gun eléegun ni. ẹ tẹ́ kí mo ń bọ̀ mo ti wo bí mo máa wó gbóngbó mọ́ lórí èwo ń wèrè. ìgbà tẹ́mi lóyún ti tèmi ẹ ní sùúrù fún mi ẹ ti ẹ̀ jẹ́ ká ṣe tẹ́sì kákan fún àbóyọkọ wa lónìí the next yẹn lọ́dún náà ṣòṣù kan wá ẹ jọ ká ní mo ti kún kọ o. tó bá fẹ́ jẹ ìgbádùn ayé yìí ó máa fọpọlọ ṣẹ́ nìyà ó ní máa ṣe pàlàpọ̀lọ̀ ó ní máa ṣe fòlòfòlò wàá máa ṣe yàrá yòrò ṣe yoga yoga ìwọ married woman ìbọn ló ti ń ṣerú ẹ. kí ló fa familiarity ẹ̀yin méjèèjì kò sẹ́. ó gbọ́gbọ́ o ó gbọ́ ó lọ́pọlọ rárá wọ́n gbórí ọmọ àlè wá fún ẹ̀wọ́ náà gbà. kí àwọn ìyàwó mi méjèèjì kan máa yan àlè àwọn méjèèjì tún yan àlè ara wọn. wàhálà máa ṣẹlẹ̀ mò ń sọ fún yín sí wàhálà máa ṣẹlẹ̀. wọ́n tó máa ń dùn mọ́ mi lójú ẹ̀ jẹ́ kájọ tẹsẹ̀ bọ̀ jẹ́ kájọ tara